Yoruba, Unit 18, Basic Dialogue, Dialogue for Learning. De, de, lóde, ta talóde, talóde, àwọn talóde, àwọn talóde, ọ̀rẹ́, ọ̀rẹ́ yín yín ọ̀rẹ́ yín ọ̀rẹ́ yín àwọn ọ̀rẹ́ yín àwọn ọ̀rẹ́ yín láti bo láti bo látèkó látèkó kó kó ẹrù ẹrù wọ wọ wọlé wọlé wọn wọlé wọn wọlé kẹ́rù wọn wọlé kẹ́rù wọn wọlé bù bù omi omi fún wọn fún wọn bomi fún wọn bomi fún wọn tètè tètè sọ sọ pé pé bọ̀ bọ̀ pé mò ń bọ̀ pé mò ń bọ̀ wọn pé mò ń bọ̀ wọn pé mò ń bọ̀ fún wọn pé mò ń bọ̀ fún wọn pé mò ń bọ̀. sọ fún wọn pé mò ń bọ̀ sọ fún wọn pé mò ń bọ̀.